alhamdulillah ọpẹ́ fún allah alimutafaridi bi ilmi al-ghaib ọba tó jẹ́ pé òun nìkan ló máa ń tọpamọ́ òun nìkan ni ó mọ ìmọ̀ kọ̀kọ̀ wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman èèyàn máa yá mi nínú gbàgbọ́ èyí tí a fi dára wa lẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí òun náà ní ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ alikihanatu wa aduraruha iṣẹ́ wíwò fáwọn èèyàn àti ìmọ̀lọ́lẹ̀ wọṣẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn mọ ìmọ̀ kọ̀kọ̀ àwọn mọ̀ ń tọ́pamọ́ àti aburú téèyàn máa ń rí ń bẹ̀ tí ń bá ń wọṣẹ́ fún yàn àtàbúrú téèyàn máa ń rí téèyàn bá ń wọṣẹ́ lọ́dọ̀ yàn ẹ̀yàn mayami ilmul ghaib èyí tí ó dàrú mọ́ wa lọ́wọ́ òun náà ni pé ń nínú kádàrá tafarada allahu bihi wahdahu la sharika la allah nìkan òun ló mọ̀ bó ṣe jẹ́ pé òun nìkan ní ń dárọ̀ jò òun nìkan ní ń pa wá òun nìkan ní ń jí wa ṣẹ́rí mà kọ̀kọ̀ náà òun nìkan náà ló mọ̀. qala ọlọ́wọ́n bá ti làámàlẹ̀ nínú qur'an ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní qul la ya'lamu man fi samawati wal ardil ghayba illa Allah ọlọ́run ọba ní ìrẹ́ ànábì sọ fún gbogbo ayé ipe kò sẹ́ni kankan tó máa ń tọ́wà ń sánmà àti ń tọ́wà nínú ilẹ̀ ní nǹkan kọ̀kọ̀ ní nǹkan tó pamọ́ lẹ́yìn Allah nìkan suratu namli aya sixty five fíkẹ́hù delil kí ni àgbọ́yé tá à ń gbọ́ nínú aya yìí òun náà ni pé ọlọ́run ọba fi ń rinlẹ̀ fún gbogbo ayé ipe yìí máa kọ̀kọ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá kan nínú gbogbo tọ́lọ̀ ń dá yá mi nínú ẹ̀sìn wa wọ̀lìkì hánà tu ẹ̀rí ká máa dáfá Kama máa kama ká máa tẹ yẹ̀pẹ̀ ká máa sọ ipe amantí ọ̀sẹ̀lẹ̀ lọ́la nínú kádàrá àwọn èèyàn iya iddi'a'u ilmi al-ghaybi biturukin shaytaniyya ìmọ̀ pàpẹ́ mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ nǹkan tí èsì ti wá ká máa wá pàpẹ́ mọ́ra rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èṣù àwọn àlìjànú àwọn ṣayatin wọlékáhìn ẹni tí ń wusẹ́ òun náà lẹni tí ń pàpẹ́ mọ́ra pé òun mọ gbogbo nǹkan tó nínú ọ̀rọ̀ àwọn èèyàn yóò mọ̀ wá sọ fún wọn yìí pé ẹ máa bọ̀ wá bá mi o èmi ọ̀sán tọpamọ́ nínú ayé yín wà á ta khilafu ma qala Allah n ti ń ṣe yìí n ti ń pàpẹ́ mọ́ra rẹ̀ yìí ó ti yàtọ̀ sí ntọ́lọ̀ ń sọ ọlọ́run lẹ́nìkan kan mọ́ lẹ́yìn òun òun náà lóun náà tún mà òun máa jẹ́ igbákejì ọlọ́run ọlọ́run sọ níbẹ̀ àtàkàhónú haram ẹ̀yọ́ màá yá mi nínú Islam ẹ lọ lè mà ẹjọ́ da yín lójú ipe ká máa lọ lè wọṣẹ́ àbí ká máa wọṣẹ́ fún yàn èèwọ̀ ni nínú islam o ẹbọ sì ni nítorí pé ọlọ́run nìkan lọ́mọ máa kọ̀kọ̀ ẹni bá lóun náà tó mà ó ti fẹ́ràn rẹ̀ ṣe kejì ọlọ́run ni ẹ̀ ẹni bá sì wàá gbà pé ẹnìkan bẹ tó tún lè wo sẹ́ fún yàn tó máa ń tọ́pa mọ́ òun náà ti gbà pé ó ń tọ̀ ń gbà ọlọ́run ni àwọn méjèèjì ń ṣe ẹrú fọlọ́n mọ́ anabi muhammad sallam anabi yọ wọn kó onú ẹsìn ni anabi ní laysa minna man takahhana aw tukahhina lahu anabi ní kì sí láàrin wa anabi ní kì sára wa kò sínú àwa mùsùlùmí ẹni tí ń wosẹ́ fún yàn àbí ni wọ́n ń wosẹ́ fún it's not a muslim kì í ṣe mùsùlùmí ẹni tí ń bá ń wosẹ́ ọ̀sẹ̀ gbà síláàmù ni bọ́bá kírun kò nírun tọ́gbàwẹ̀ kò láwẹ̀ gbogbo ẹni tí ń wosẹ́ fún yàn bọ́bá lọ hajj kò ní hajj sarahatan léyìí tí ò sírọ́ ń òun náà ni pé ọmọ èèyàn a máa bẹ nínú dààmú lérí àwọn àlámàrí kanú àwọn àlámàrí wa ọ̀pọ̀lọpọ̀ wa a máa wá wá bayọ̀ ń bẹ̀ kí kọ́lọ́wọ́n bá fi wá ṣe kòńgẹ́ lápèjúwe ẹni tó fẹ́ fẹ́ yàwó sí ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ìyàwó tá a fẹ́ fẹ́ yìí a àmọ́ bóyá yóò da bí ò ní dáa àmọ́ bóyá orí ń bẹ ń bẹ àbí kò ní sórí ń bẹ ẹ̀rù ń bà mí bẹ́ẹ̀ ni yín máa ń ṣẹlẹ̀ sẹ́dà ọ̀lọ́ èèyàn fẹ́ travel ẹ̀mí kan ní kó lọ ẹ̀mí kan ní kó má lọ ó wá confused kò mọ̀ iye tí ó ṣe mọ́ ó ní bùkátà kó pe ọlọ́run ọba aláàtọ́ ọmọ kọ̀kọ̀ kọ́ lọ́n tọ́ sọ́nà bẹ́ẹ̀ ni èèyàn fẹ́ ṣòwò owó ńlá owó ńlá owó sì ṣòro rí i ó wá kó owó ńlá kalẹ̀ àwọn kan ní ráìsì ní kọ́tà àwọn kan ní ẹ̀wà lọ́dà kọ̀mọ̀ yìí tí ó sè ń wá máa kọ̀kọ̀ lérí bùkátà yìí aláàní ó pé náfìlà ni ó yàn yóò bẹ aláàní àwọn kan ní mọ́tò ni ó máa ta àwọn kan ní ha mọ́ta mọ́tò sìmẹ́ǹtì àti irin òun ni kọ́ máa ta àwa ò pè ọ̀dà nígbà tí wọ́n kàwé tí wọ́n yíyọ yìí wọ́n á lọ lè kọ́sẹ́ iṣẹ́ wo lọ́wọ́ akọ́ báyìí o wọ́n wà láwọn lọ lọ lè wo akọ́sẹ̀jáyé akọ́sẹ̀jáyé kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó máa ń tí ó ṣẹlẹ̀ nínú ayé àfọlọ́ntọ́ dáyé àwa bí Allah kọ́lọ́ntọ́ máa yí sọ́nà àbí bẹ́ẹ̀ kọ́ ẹnì yìí wọ́n gbà lọ́fíìsì méjì wọ́n gbà nílé epo wọ́n tún gbà ní local government méjèèjì ló dé papọ̀ kọ́ mayé tí ó ṣe ó ní bùkátà àti kò ṣe náà fi lára ka méjì kó fi bẹ Ọlọ́run kó fi bẹ Ọlọ́run ọba kọ́lọ́run ọba kọ́ sọ èyí tó bá ń bẹ̀ ń bẹ̀ fún un sẹ́rí gbogbo àwọn bùkátà ilé ayé wa yìí ìtọ́pamọ́ ń bẹ̀ kò sẹ́nìkan tó mọ̀ èyí tó ń bẹ̀ ń bẹ̀ lẹ́yìn Ọlọ́run ẹni tí ń wọṣẹ́ fún yín àdánwò ń ba àdánwò tí ó lérò ń ní gbogbo gbà gbogbo àwọn bùkátà tá a kà á lẹ̀ yìí tá a mẹ́nu lóòótọ́ wàhálà máa ń bá àyàn lérí ẹ̀ bọ́dọ̀ bá wá rí báyìí a wà ní lọ́dọ̀ ẹni tí ò rí náà àfọ́jú kánikọ́ wa sọ ìtọ́pamọ́ fún wa ẹni tá a lọ lè bá náà lọ lọ́hùn òun náà ní ká lè yẹn náà fi lára ẹni tọ́mọ bẹ̀rẹ̀ tọ́mọ àárín tọ́mọ gbẹ̀yìn ọ̀rọ̀ nìkan náà ni kọ́dà ọmọ nítorí àwọn tí wọ́n ń wo sẹ́yìn kò sí nǹkan kan tí ń bà wọ́n lẹ́rù wọn ò fẹ́ ká burú sa wọn ni wọ́n fi wọn lọ lè kiri bọ́nú aburú ńlá látara ìmọ̀ lọ lè wádìí tí ó ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá ní walaw kuntu a'lamul ghaib ọlọ́run rẹ̀ ànábì ó sọ fún gbogbo ayé pé ká pé èmi ànábì mo bá mọ kọ̀kọ̀ ni lastakthartu minal khairi dáadáa ni ó máa ṣẹlẹ̀ sí mi wa ma massani aburú kan ò ní ṣẹlẹ̀ sí mi Suratul A'raf aya one eighty eight anabi lóhùn gan ọ̀ma níta anabi ọ̀ma làáfà kan wà pọ̀ ọ̀ma níta anabi ọ̀ma ni wòlíì kan lóhùn ma níta anabi ọ̀ma làlájì kan àlájà kan ó jòkó síbi kan yóò mọ̀ wá da yérú yóò lóhùn ma kọ̀kọ̀ tó o bá ti máa ń tọpamọ́ nínú ayé rẹ̀ má sọ̀ ń tọpamọ́ nínú ayé àwọn èèyàn mọ́ alikahin ẹ̀yọ́ mọ̀ ya mi ẹ̀ wá rí àwọn àdàfáyìn ó lè jẹ́ àfa ó jẹ́ ìmáàmù gbogbo ẹni bá ti ń wọṣẹ́ fún yàn àdàfà ni wọ́n ń pè é irinṣẹ́ tí kálukú wa ń lò lọ́yàtọ̀ọ̀tọ̀ ẹ rí àwọn tí wọ́n máa ń wo sẹ́yìn nígbà míì lóòótọ́ wọ́n sọ nǹkan míì tí wọ́n jà náà wọ́n sọ ọkọ̀ ìyá rẹ̀ fún kò sì rí ọrí nígbà míì yọ sọ iṣẹ́ tó ṣe tó ṣe mọ́ nígbà míì yọ sọ ntọ́pamọ́ nínú ayé rẹ̀ ṣe rí léyìí ẹni ọba kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá yé dáadáa yọ mọ̀ pé àwọn èṣù ni wọ́n fún un ní information àwọn afáwa ní ọ̀nà méjì náà ni wọ́n máa ń lò láti fi máa sọ pé àwọn fẹ́ sọ ń tọpamọ́ fáwọn èèyàn ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni kí wọ́n máa wá ràn lọ́wọ́ pẹ̀lú àwọn èṣù àwọn àlìjànú àwọn àlìjànú tí wọ́n lò òkè sánmà tí wọ́n máa lọ lè gbọ́ àwọn àgbọ́sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn màláíkà ní tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ ayé àwọn àlìjànú tá wí wọ́n wàá mú ẹyọ kan nínú òótọ́ nínú tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n wàá jù sí etí baba àdáfá àfọ̀ oníyẹ̀pẹ̀ yẹn wọ́n dà wọ́n jù sí tiẹ̀ yóò wá fi irọ́ tiẹ̀ náà yóò fi kún tọ́ba wa jẹ́ pé òdodo ẹyọ kan táwọn àlìjànú jíngbọ́n sánmà yẹn òun ni ọsọ jáde fún ọ ìwọ máa rò pé ọmọ ń tọpamọ́ ọlọ́run tú àṣírí eléyìí nínú suratu Shu'ara aya two hundred and twenty one to two hundred and twenty three ọlọ́run ọba ní hal unabbi'ukum ala man tanazzalu shayatin ọlọ́run ọba ní ẹ̀dínkì fún yín ní ro àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbàlejò èṣù àwọn tẹ̀sù máa ń sọ̀kalẹ̀ wá bá tanazalu àwọn wo ni tanazalu ala kulli afakin athim ọlọ́run ọba ni èṣù wa máa sọ̀kalẹ̀ lérí àwọn òpùrọ́ àwọn adafa àwọn tí wọ́n ń láwọn máa ń tọ́pamọ́ athim ẹlẹ́ṣẹ̀ ni wọ́n yulikuna sam'a wọ́n máa wá sọ̀rọ̀ òótọ́ ẹ̀yọ̀ kan tí wọ́n jí gbé yìí wọ́n fi sí ní etí wa kitharuhum kadhibun ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn òpùrọ́ ni wọ́n bàbá ní parọ́ fún ọ ni àfa ní parọ́ ni kọ́mọ kankan èṣù tó ti gbà fún èṣù tí ń sìn àlìjánu bú tí wọ́n ti di ọ̀rẹ́ ara wọn àlìjánu yẹ lọ́sọ òótọ́ yẹ ọ̀kan fún lọ́wọ́ aṣọ fún wọn ni wọ́n fi wá rò pé ọmọ ń tọpamọ́ ọlọ́run bá ní kadhibun òpùrọ́ ni wọ́n ẹ má bìlí fún wọn ẹ má gbà wọ́n gbọ́ ìbá àjẹpẹ́ ń tọ́ sọ fún ọ ni wọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ìyàwó Aisha radiyallahu anha ọlọ́run bá yọ́nú sí wọn wọn ní àwọn nǹkan wọn wá bá anabi wa Muhammad sallam wọn wá ń béèrè lọ́wọ́ anabi pé àwa béèrè nípa àwọn adáfá àwọn atẹ̀yẹ̀pẹ̀ àwọn awòràwọ̀ gbogbo àwọn tán láwọn máa ń tó ṣẹlẹ̀ lọ́la àwa béèrè nípa wọn fakal laysu bi shay anabi ní a àwọn adáfá àwọn tán láwọn máa ń tó ṣẹlẹ̀ lọ́la anabi ní laysu bi shay anabi ní eyín yẹyẹ ni wọ́n eyín yẹyẹ ni wọ́n wọ́n máa ń da ayé rú ni wọ́n yẹ sẹ́yìn qalu yuhadithuna ahyana bi shay'in fayakun haqqan wọ́n ní rẹ̀ ànábì àmọ́ nígbà míì wọ́n máa ń sọ nǹkan míì tó jẹ́ pé bó ṣe rí ni ẹ o qala rasulullah sallallahu alaihi wasallam ànábì ní tilkal kalima ṣe rí gbólóhùn ẹ̀yọ̀ kan tó sọ min al-haqq tó wá jò tó lójú yín yẹn yakhtufu al-jinniyu àlìjànúbù kan lọ́lọ́ ilé yìí jí gbọ́ lókè sánmà fayuqirruha fi udhni waliyihi ọwájú ṣe ti ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ adáfáwọn èyí ojú ṣe tiẹ̀ àjẹ́ pé adáfò lè jọ́rìí ọlọ́run ọ̀rẹ́ àṣetánì ni ọjẹ́ àfa ló lè da yẹpẹ́ nù ta bàbá gíláàsì tó wà nílé tó fi ń wòran o lọ lè fọ mọ́lẹ̀ kó lè bá rí ọ̀nà ọlọ́run fayakhlituna ma'aha mi'ata kadhiba ànábì ní bàbá adáfà yẹn àwọn ni wọ́n wàá fi irọ́ ọgọ́rùn-ún kùn yóò wá di wá wọn wà o tọ́ba ajẹ́ pé gbàtà wọn fẹ́ bọ́ òdodo ni ẹni wọn lọ lè bá ajẹ́ pé yọ jọ̀ntì ọ̀wà lẹ́mìí rẹ̀ èyí ò pè wọ́n ní ẹni ọlọ́ ẹni èṣù lànàbí pè wọ́n mẹ tafakọ ale àdìsí wà nù sahih bukhari àti muslim nígbà míì sì ní àlìjánu burúkú tó wà ní ara bàbá ni yóò máa wá bá àlìjánu títí ẹ sọ̀rọ̀ torí kálukú lọ́la àlìjánu kankan ti ń bá rìn yóò máa wá béèrè information rẹ lọ́wọ́ àlìjánu ti ń bọ́ rìn yóò máa wá sọ fún ọ ọ wá rò pé òótọ́ ni ń sọ ọlọ́run ló pòrọ́ léèyàn ànábì ló pòrọ́ léèyàn ìwọ wọn bìlì fẹ́ wọ́n mi wasa ilẹ̀ ìtẹ̀sọ́ àlìbìjìn nínú àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò tí wọ́n fi máa ń bẹ́ẹ̀ sùn sọ̀rọ̀ tẹ́yìn ọba kéwú àwa ta ma, mà àwa ta kéwú sunna ni o nínú àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò wọ́n kọ́ lé kankalẹ̀ àlìjánu bú ni wọ́n wá pè é wọ́n rúbọ fún àlìjánu wọn wá jókòó sínú léwu òní à ń pè lọ́sàn-án yìí èyí tó bá jòrì jìnnà o èyí tó bá jẹ́ fẹ́ẹ̀kì ẹnìkan ni wọ́n kàn pààrọ̀ síbẹ̀ tí wọ́n kàn máa pè é tuntun sẹ́ẹ̀rí gbogbo èyí tí wọ́n ń ṣe yìí wọ́n ń béèrè information lọ́wọ́ àlìjánu ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n ń da yẹ̀pẹ̀ ẹlòmíín ló yẹ̀pẹ̀ ìyẹ̀pẹ̀ yìí ibẹ̀ ni wọ́n ti ń bálẹ̀ jàǹdùn ẹlòmíì àtẹ́lẹwọ́ la bálà ni tọ́ba ti ní kó gbọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ wá yóò máa wá bí èso sọ̀rọ̀ lára àtẹ́lẹwọ́ rẹ̀ ìwọ ní gbọ́ ìwọ ní mà sọmọ kí wọ́n dá kama lẹ́yìn náà ẹlòmíì àwọn máa da fani pẹ̀lú owó ẹyọ àwọn míì wọ́n ní àwọn jẹkújẹ kan tí wọ́n máa ń jẹ tí wọ́n pe oko èso sí wọ́n jẹ wọ́n la bá ṣe jẹ ni oníyàn pè ní òmà àlìjánu bù ni yóò máa gbẹnu wọn sọ̀rọ̀ intalijanu yẹn bá ma yọ sọ fún yọ ma wá sọ ọ wá rò pé òótọ́ ni ń sọ ọ̀daràn ni o àwọn mi ma lo gíláàsì gíláàsì wáyà yọ ma wá wo gíláàsì èṣù ní bá sọ̀rọ̀ mbẹ́ àwọn mi tẹ̀sùbá làwọn ń lò bí sèǹfà tẹ̀sùbá ni ti ń pé ń bọ̀ yọ jáde ń sin o èṣù ní ń retí àwọn tá a sì wí yìí àwọn àlìjànú tá a sì wí yìí wọn ò ní ràn wọ́n lọ́wọ́ àfi kí ti rúbọ fún wọn wọ́n ti rúbọ fún wọn ẹlẹ́bọ kì í mọ kọ̀kọ́ wọ́n ti rúbọ fún wọn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń lò àtọ̀ríkọ̀ tó fàníyà ọ̀nà alikẹ́dì ògidì rọ yóò kàn wò sún yóò ṣe parọ́ ńlá kan fún irọ́ tààrà ó ti mọ àwọn bùkátà àwọn obìnrin à kí ni wọ́n ń ṣe yín pẹ̀lú àwọn ọmọ yín báyìí kí ni wọ́n ń ṣe yín pẹ̀lú ìyálẹ̀ yín báyìí ọkọ yín àà bó lọ́rọ́ wá rí báyìí gbogbo àwọn bùkátà obìnrin bùkátà ọkùnrin àà bó lọ́jà yín ṣe wá rí báyìí àláfíà yín ò ṣe dáadáa gbogbo àwọn wọ́nà wọ́nà nìyí yọ kan ronú sọ̀kan bẹ́ẹ̀ bá fẹ́ kánbì kan yóò tún sásìbò míì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á wàá ṣàlàyé nípa ipò tí ẹni tí ń woṣẹ́ àtẹni tí ń wo fún yàn ipò tí wọ́n wà nínú ẹ̀sìn Islam àtàwọn aburú tí máa bẹ́ nìkọ̀ọ̀kan wọn lé ayé àti lọ́run kọ́lọ́mọ́jà áhà kọ́lọ́mọ́dọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wa rú wasalaamualeykum wa rahmatulahi